express lẹ́tọ̀ ètò ní miliki express ó yá ẹ̀yin tí miliki express ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o jẹ̀rọ̀wọ́ ẹ̀ lókè yébà jẹ̀rọ̀wọ́ ẹ̀ lókè ẹ̀ jẹ̀rọ̀wọ́ ẹ̀ lókè Miliki Express leto ètò ní Miliki Express ìbà fún aláwòrán àbí ọba wa elédùà ọba àkọ́dáyé àṣẹ̀dá ọ̀run ẹ bẹ́ẹ̀ ni òwò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà ọba tó yẹ pé tá a bá le títí títí iwájú iwájú làwọn máa bá pátápátá ọlápọ̀rọ̀gọ́dọ̀ ìyìn bẹ́ẹ̀ ni ọba àwọn ọba òun là ń ké sí pọ́ńtẹ̀ tún jẹ́ ká rí ọjọ́ òní àti àlàáfíà ìkọ́kọ̀ ṣe wá àfarapa ẹ̀wọ̀n ọ̀gbẹ́sẹ̀ wa kọ́ sílé ìwòsàn ẹ̀ ó ṣe kò ṣe akọ̀rọ̀ amújẹ a tún ti wá wọnú oṣù àwọn ìgbà bàb bàbà àti mẹ́nu lé òṣùbà kò bà wá sí bànújẹ́ kò bà wá sọ́fọ̀ kò bà wá sí ikú kò bà wá sí àrùn ẹ rí pé ọpẹ́ ló yẹ ọba wa láwùrà bíi elédùà bẹ́ẹ̀ ni èmi náà ni ọmọ yín tẹ́ bá ti ń gbọ́ from a ẹ e, ẹ e to the y ó yá to the o ẹ e to the d a to the e to the j and to the i tẹ pápọ̀ tẹ sọ́pọ̀ tẹ ìjọ́pọ̀ tó dodi di ó di ayọ̀dèjì ọmọ ògúnpọ̀yà èmi náà pè ní méjì sanyàn ọmọ ògbémìrin ta owó ra abidi abidi gbẹni obìnrin ògbẹni ọmọ balógun dòdò ń dáwà ọmọ káwò kábíyèsí ọ ẹbẹ ni mo dáàbòrò wọn ẹyin tèmi nílé mo dáàbòrò wọn ẹ èwo ni mo wá ti gbá fún yín lórí ètò lẹ́yìn ṣùgbọ́n àmọ́ kí n tó mẹ́nu bà jọ kí ló ń rò kí ló ń banú ẹ jẹ́ ṣiṣẹ́ ló bọ́ lọ́wọ́ ẹni ṣóbìnrin ló já ikú lẹ́ni ṣé ó ní nǹkan bí ẹyọkan àbí méjì tó wá gbé sọ́kàn ẹ̀ ṣé gbogbo àwọn nǹkan báyà ro kàn ó máa ó máa ń fa ìsàn sára kò yẹ kó máa rò lọ ṣé àwọn nǹkan tó yẹ ká máa kọ́ dojú kọ mọ́ ilé ayé yìí pé nǹkan ẹ̀yọ̀kan tó yẹ kó máa kọ́kọ́ fojú sí tó bá ṣe jí láàárọ̀ kùtùkùtù ayé yẹn pé kí ni mo lè ṣe tó lè múnú mi dùn kò sí nǹkan tí ò ṣe ẹnìkan rí Miliki Express bẹ́ẹ̀ ni mo lérò pé ti jẹ̀gbádùn ti Mona Lisa láti ẹnu Laita featuring Davido Eh bàbá tún pa ọ ó tún kìlọ̀ orin yẹn ah mo dẹ̀ rántí ìgbà yẹn ọdún bóyá nineteen fifty tí mo kọ́kọ́ gbégbá orin tó yẹ pé orin mò ń kọ ẹ̀gbà yẹn ìgbà yẹn mo kọ́kọ́ wáyé mo kọ́kọ́ gbégbá orin ah gbogbo àwọn orin táwọn ọmọ yẹn ń kọ́ sí àwa ti kọrin sẹ́yìn àwọn ah, oníwọlé àwa àti ìkọ́ Ah, àwọn àwa ti kọrin sẹ́yìn pé láwọn àgbà wo àwọn wo ẹ máa wo pé àwọn orin wo mo ti kọ ẹ ní sùn máa já èsì kó tó di pé a parí ètò máa já èsì kí ni àkòrí tí mo gbé wá sórí ètò tí mo fẹ́ yànnàná fún yín ẹ ẹni pé mo ti step down ẹ inú mi dùn gan fún yín ó dùn láti sọ ẹ ṣe inú mi dùn láti jọkùnrin ẹ̀yin ọkùnrin tí àwọn òmìnira sọ ẹ sọ síra yín pé inú mi dùn láti jẹ́ ọkùnrin mọ̀ pé àwọn obìnrin náà máa sọ tiwọn pé inú tiwọn náà dùn láti jẹ́ obìnrin àkòrí wo mo mú wá fún yín lénìí ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ ìfẹ́ ni anything tó bá ti ní ṣe pẹ̀lú ìfẹ́ ẹ jẹ́ ń lo òyìnbó ẹ̀ pé relationship ìbẹ̀rẹ̀ sí máa bẹ́ mi pàdé ohun nǹkan tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí àkórí ẹ̀ ni wípé ṣé ìwà àbí ẹwà ní ká máa kọ́kọ́ wò kó tó di pé a fẹ́ obìnrin gẹ́gẹ́ bí aya àbí lọ́kùnrin náà o kò ṣe pé ọ̀dọ̀ obìnrin kan ló dojúkọ o àti obìnrin àtọkùnrin ṣé ìwà àbí ẹwà òní ká kọ́kọ́ wò bí a kì í túmọ̀ ní English is it beauty or attitude ni ka fojú sí kó tó di pé a fẹ́ yàn ẹ jẹ́ wá gbé kalẹ̀ ká wá fọ́ kí ló máa ń kọ́kọ́ fa ọkàn èèyàn sọ́dọ̀ ẹlòmíì ká má parọ́ tọ̀run rárá èyí tó pọ̀ jù ẹwà ni ìyàtọ̀ wá wà náà àwọn méjèèjì o ẹwà ó dá wà lọ́tọ̀ ìwà ó dá wà lọ́tọ̀ ẹwà ló máa ń fa ọ̀pọ̀lọpọ̀ wá sí ọ̀dọ̀ ẹlòmíì obìnrin lè rọ́kùnrin kó ní pé ah mà nífẹ̀ẹ́ bọ́kùnrin ṣe rí o ó mà dùn wò ó sì gbọ̀nlẹ̀ ó dúdú imú ẹ fẹ̀ ojú ẹ tóbi etí ẹ náà apá ẹ gùn ẹsẹ̀ ẹ gùn ó dúdú koroko mo fẹ́ràn bí irun ẹ ṣe rí mo fẹ́ràn tọrọ ìbíire tèmi náà báyìí gbogbo àwọn èèyàn náà wà ọkùnrin náà lè rọ́bìnrin kó ní pé yé ìbàdí àràn o òrékè lẹ́wà omidan ojúlóge gbogbo ẹ̀ sweet sixteen ṣapapa mo lè kú torí ẹ i can die because of you gbogbo ẹ̀ yẹn náà wà o máa rí látọ̀kan ohun ẹ̀ ṣùgbọ́n àwọn téèyàn bá ní àǹfààní àti súnmọ́ ẹni bẹ́ẹ̀ dáadáa bákan méjì o lè bá kó má bá ìwà tó da lára ẹ̀ ẹ̀ka máa àwọn olóyìnbó bọ̀ wọ́n sọ wọ́n ni pé don't judge a book by its cover ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ṣe kí ni sínú ìwé yẹn láti wò kí ló wà nínú ìwé tí mò ń wò tó rẹwà yìí ẹja wa mú láti bí báyìí pé ṣé rí ayé tí a wà yìí sìn ó ti di ayé social media tó jẹ́ pé everybody báyìí bí wọ́n ń whatsapp a Facebook wọ́n á Instagram ìyẹn ló pọ̀ jù ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tí ètí wá pàdé oríṣiríṣi obìnrin wọ́n ní ah mo fẹ́ràn bóbìnrin ṣe rí láti òkè dé sàlẹ̀ ìgbà tó máa padà wá rí nǹkan tó fi ṣe wá wádìí pé ohun tó burú jáì tábàdìmí kan wá mẹ́nubà kí ló yẹ kí èèyàn máa fojú sí lóòótọ́ ìgbà tẹ́mi ṣe àwọn ìwádìí tèmi ẹwà náà dára ṣùgbọ́n ìwà gangan gangan gan òun ló ṣe kókó bẹ̀ kí ló dé tí mo ṣe mẹ́nu bà ìwà ìwà ló máa ń buyì kún ẹwà ara ẹwà tí èèyàn kàn ní tí kò sí wà mọ́ kòkòrò fún lásán ni kòkòrò fún lásán kí ni èrè téèyàn fẹ́ bá bọ̀ ńbẹ̀ kí ni àǹfààní téèyàn máa jẹ bọ̀ ńbẹ̀ kí ni ọjọ́ ọ̀la tó wà láàárín irú èèyàn tó jẹ́ pé ẹwà nìkan lọ́kọ̀ gbé sójú kò sí ìwà ṣé obìnrin tá máa ń gbé ó rẹwà lójú kò mọ́ná dá ilé kò lè tún ṣe òun fúnra rẹ̀ gan ó yọ̀bù kí wá ní kókó irú ìyàwó wo ló fẹ́ padà dà lọ́jọ́ ọ̀la ẹ má tún gbàgbé àbí àwọn obìnrin kan wà a lè má rẹwà lójú o ṣùgbọ́n tẹ bá rí àwọn tó fi ṣadé orí àwọn obìnrin kan tiẹ̀ wà wọ́n tiẹ̀ kàwé ṣùgbọ́n tẹ bá ń gbọ́ ẹni tí wọ́n fẹ́rẹ́ ibi adé orí tẹ bá ń gbọ́ ilé táwọn tó ti kọ́ tẹ bá ń gbọ́ iye ọkọ̀ tó ti ní báwo ló ṣe dé báwo ló ṣe ṣẹlẹ̀ òun náà ni ìwà wọn òun ló sọ wọn di èèyàn ẹ̀wà láwùjọ bẹ́ẹ̀ ni ìwà òun ló máa ń bu ìkún ẹwà ara tó máa dé pé ah ń hmm, rárá obìnrin yìí wù mí àwọn obìnrin tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹwà nìkan lọ́kọ̀ gbé sójú wọn tí ẹ mọ́ṣẹ́ kọ́kọ́ ṣe ẹ má jẹ́ ń parọ́ tàn yín èmi á sòótọ́ fún yín ìgbà díẹ̀ ni o ṣẹ́ni àwa ọkùnrin agbọ́n dákú ìjàpá ni wá agbọ́n ọlọ́run gbọ́ nǹkan tí a kò fẹ́ bá ta fẹ́ ṣe ń gbà yẹn ni pé fún ìgbà yẹn ni o ṣùgbọ́n pé lórí eléyìí ni màá ní ẹbí lé lórí màá bímọ màá níyàwó títí ayérayé irọ́ ni o ẹ kúrò lórí ẹ o kò sọkùnrin tó máa fẹ́ jókòó tì yẹn gbogbo ọkùnrin wá obìnrin tó jẹ́ pé á bá òun kalẹ̀ èyí tó jẹ́ pé ọjọ́ ọ̀la òun tó bá wọ̀nyí á mọ̀ pé bẹ́ẹ̀ ni òun láya bẹ́ẹ̀ ni orí Miliki Express òun náà ni a ṣì wà ẹ mo tún ti dé mo ṣe ń dé iṣẹ́ rí ojú mi kò ní ṣaláì má rí iṣẹ́ rí ẹnu mi kò dẹ̀ lè ṣaláì má sọ ṣe wá rí àwọn tí mo fẹ́ mẹ́nu báyìí àwọn nìkan ni màá sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ dé parí àwọn òfófó wọn ẹ wo bá ṣe bí mi báyìí wọ́n bò òfófó tẹ̀lé mo ṣe ń fọwọ́ ọ̀tún gbà bẹ́ẹ̀ mo fowó sí tẹ̀lé kí ni mo tún rí fún yín o ẹ mọ̀ pé ìgbà kan agbọ́ I am looking for a sister yeah Chioma my lover eh? she get the dollar yeah she dey wear design kí ló ń design kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ń sọ ẹ jẹ́ ń pariwo ẹ̀ sí létí Davido Davido bio badès bàbá ti finally ó propose sí Chioma pé Chioma o ó wù mí kí o jẹ́ olórí mi kí n fi ẹ́ ṣe aya mi kájọ bára wa kalẹ̀ ẹ̀bẹ̀ ni ò láàrin Davido àti Chioma kó tún wá tán síbẹ̀ pàtó àwọn jáìsì yẹn ṣé nígbà tí mo tún wà kájẹ́jẹ́ mo tún ní pé ah Davido ò serious ò mìnẹ̀ ò mìnẹ̀ ṣó mìnẹ̀ ṣó serious ṣá pàtí mo tún ní àǹfààní àti ah Davido wá fà kí ló ṣẹlẹ̀ ìgbà tí mo tún gbìyànjú àti rí Davido Davido wà nípa ah, òun wà chance tó pé òun lọ fún introduction intro kí ni kò yé mi gbàtí máa rí picture lórí IG bá rí Davido òun àti ẹbí òun lọ bá ibi Ṣíọ́mánlé ló bá tán tẹ́ bá ń gbọ́ ó ti ló bá tán àní ó ti ló bá tán ló bá tán bá rí ẹbí Davido lápá kan mo rí ẹbí Ṣíọ́má kí ló kí ló ṣẹlẹ̀ ọ̀ǹtì fídíò ni o ọ̀ǹtì fídíò ó yẹ yín Ṣíọ́má Davido wọ́n ti fídíò ṣẹ́rígbà tí wọ́n máa ti fídíò eh, introduction yẹn ló bá di ti fídíò twenty twenty kẹ́lá gbọ́ kẹ́lá àmọ́ o kẹ́lá gbọ́ kẹ́lá àmọ́ wọ́n ti mú ọjọ́ wọ́n ti mú ọjọ́ ìgbéyàwó kódà àtijọ́ ti gbọ́ déètì yẹn twenty twenty bọ̀ mí tí ìtú déètì yẹn fún yín Davido àti Chioma wọn á ṣègbéyàwó lọ́dún tó ń bọ̀ Davido ṣe wá parí ẹ̀ síbẹ̀ gbogbo àwọn èmi ní Peruzzi ti máa yà ló wá bẹ̀ sí máa sọ fún wọn ẹ jẹ́ jẹ́ alọ́láyà o àgbà ló ń délẹ̀ yìí àgbà ló ń dé ẹ̀gbọ́n Wizkid náà ẹ ṣe gbá ẹ ṣe gbá hmm, bùrọ̀ àdèjì náà ìwọ náà ẹ má wọrí ẹ má sọ̀rọ̀ pa tèmi èyí tó dẹ̀ wá ṣèkẹta tí mo tún rí lórí ọ̀rọ̀ wọn à èmi tí ìgbìn tèmi bá tẹnumọ́ jí báyìí dandan rárá ó máa lẹ̀ pa ni títún máa rí bò fi gùn tán n bá tún rí Davido bá tún jàjà ó tún sọ síta o pé kò tọ́ síbẹ̀ o ṣé ọmọ olólùfẹ́ mi tẹ́ ń wo yẹn ó ti gbáyán mi yóò ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń wo Davido Davido my crush Davido my ṣékéré kan ó ti gbáyán mi lónìí gidi ó ti gbáyán mi ó kọ̀ ra já yín sí pé kẹ́ má lọ Ronobi ṣeré ṣeré Ronobi wàṣà owó ìbéèrè wa tí fídíò ti ṣe kí ni wọ́n ti pò nǹkan pọ̀ nǹkan kan ti ó ti dì sínú yẹn inú mi dùn fún àwọn méjèèjì ire náà a bá yín kalẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́lẹ̀ ń wo Davido ń pa Davido I know you are my features but I know ẹ kúrò lórí ẹ ẹ kúrò ń di ẹ kúrò ń di ìdò <laughs> all right in the do <laughs> lẹ́yìn ìgbà tó ti wá gbọ́ gbogbo ìròyìn gbogbo ẹ̀ tó ti lọ lọ́tún lọ́sì ẹ já lọ gbọ́ blow my mind Davido you blow my mind you touch my heart Davido o blow mind wa ẹ já lọ gbọ́ mo ẹ mu mo lá ẹ beautiful people ma mo fọpọn ẹ bẹ́ẹ̀ ni ẹyin tó ń wọlé ah oh my god ah ó jà mí lára jẹ it touch my heart ah ẹ pẹ́ gan ẹ pẹ́ gan tó ti lọ àti dúró tó àti dúró sí i kí ló dé ẹ ṣe ń wọlé táìmì yìí ah ah mo lè máa sọ máa sọ máa tẹ̀ mọ́ ilé tí ẹ máa pẹ́ ẹ máa pẹ́ next time ẹ fún àǹfààní ẹ̀jẹ̀ tí màá rí yé ṣé kò yẹ pé ẹ máa pẹ́ dé ọmọ iye ìjọ wẹ́nì báyìí máa pẹ́ ẹ ẹ mo mọ̀ pé ní ṣe bẹ́ẹ̀ mọ̀ next week ẹ a ti kásẹ̀ ètò ńlẹ̀ ẹ bẹ́ẹ̀ ni kò rọrùn kéèyàn gbóúnjẹ síwájú kí oníkálukú ẹ bọ̀dé ẹ dìde gbà jẹ́ bá bọ̀bọ̀ ìjẹnu oúnjẹ gbogbo ètò mo sọ lórí ètò lè yín ẹ bá mi nípìn inú ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín gan láìsí ẹ̀yin kò sẹ́mi kí ta ni mò ń lọ́jọ́ fún ta ni mò ń sọ̀rọ̀ fún ẹ láìláìláì láì ṣe pé olú máa pèyàwó yín lóòrèkóòrè mọ́mí tí kò bá ti pè yín ẹ pé wọn kò sọ̀rọ̀ pé mo bísí kíni ẹ pé wọn tó o bá gbé ẹ mẹ́sẹ̀gì wọn kọ́ dẹ̀ mẹ́sì kọ́ rìpláì lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn dáàdì tó wọ́n smart dákú wọ́n smart pa wọ́n mọ bó ṣe ń sáré dọ́jì dáàdì you know what i'm talking about ẹ jọ ẹ máa make sure pé ẹ máa bára ẹ sọ̀rọ̀ lóòrèkóòrè kéde ó kejì ohun tí mo fẹ́ mẹ́nu bọ̀ ni pé ẹ máa ní ẹ̀mí ìdáríjì kí ló dé tí mo sọ pé ẹ̀mí ìdáríjì ẹ wo èèyàn ẹlẹ́ran ara ni wá kò sí anybody tí ò lè ṣàṣìṣe oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ tẹ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ni ẹ lóòótọ́ kò sí bàlẹ̀ ṣe nílé dáríjì ẹ máa dáríjì náà ẹ máa dáríjì kò sóhun tó bá lè wù kó ṣe ẹ igi ilé òdá ayẹnu ná igi ilé òdá ẹ jọ ẹ wo ló máa sọ oúnjẹ jiná kí olúwa ẹdẹ máa sọra ìdí obìnrin tá máa parọ ọkọ ọkọ lẹ́ẹ̀mẹ́wàá àbí ọkùnrin náà kí máa para ìparọ ìyàwó lẹ́ẹ̀mẹ́wàá kọ́ máa bá yín kà ení èjì ẹ̀ta ẹ̀rin rárá rárá dádì àà àà tó tó kò dáa kò da ohun méjì kò lórúkọ méjì ohun tí ò da kò lórúkọ méjì kò da kò da náà ló ń jẹ́ ẹjọ́ ẹjẹ́ a máa lẹ́wọ̀n wọn sọ́fíìsì òun lọ́wọ́ padà lọ mú nítorí báyìí rẹ̀ ó ṣe kókó àbúrò gbàgbé ìwé wọn sí ọ́fíìsì ó dẹ̀ ṣe kókó ọ̀tá ẹ̀ wọn kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ mọ́mí ẹ má torí ẹ̀ fi ṣèbínú mẹ́ẹ́ ṣẹgbọ́n ẹ má fi ṣèbínú anything can happen so ẹ jẹ́ ká máa ní ẹ̀mí ìṣòro yẹn ẹ jẹ́ máa ní fúnra wa ohun mẹ́ta tí mo ní àǹfààní láti mẹ́nuba lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ ìfẹ́ yẹn ètò ìwà kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ tí mo kàn fẹ́ sọ pé generally ẹ àwọn Yorùbá bọ̀ kó tó tó bí òwe wájú ẹ̀yin àgbà ń pé ọmọ òṣìṣẹ́ alágbàfọ̀ òun kaṣọ wálé ṣẹ́rí ayé ìsìn bí mo ṣe ń rí lọ́sùn mò ń rí lọ́sì àwọn obìnrin kan wà tó jẹ́ pé ohun tí wọ́n ń lò tó fi ń ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kódà tó bá pa iṣẹ́ tí dádì àti mọ́mì ń ṣe owó iṣẹ́ tó ń pa láàrin oṣù mẹ́fà tó bá powó àwọn méjì kò tó handset tí ọmọ ọmọ wọn ń lò ọmọ òṣìṣẹ́ alágbàfọ̀ òun kaṣọ wálé ẹ̀ ń jẹ súyà ẹ̀ ń mú kó ẹ̀ ń jẹ́ ẹ̀ ń jẹ́ ṣíkì ẹ̀ ń mú kàńsítà ẹ̀ ṣáà ń ṣe gbogbo ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ tètè ya mójútó ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n nígbà àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ ẹ̀ dandan ni á kẹtan sáré kẹ́tẹ̀ tí ya mójútó kó tó di pé gbogbo nǹkan nǹkan á lọ padà yíwọ́ á wá di pé à níbo ló tojú bọ̀ níbo ló ìgbà tó ń kó gbogbo ẹ̀ wálé ẹ̀ ń jẹ́ ẹ̀ bí níbo ló ti rí ẹ̀ ó yẹ ká máa mójútó irú àwọn nǹkan bẹ́ẹ̀ nítorí nǹkan tó wọ́pọ̀ ń ta sí nìyẹn ẹ máa rí àwọn ọmọ tó yẹ pé wọ́n ti débi kódà títí dọ́kùnrin àwọn ọmọ tí ó ti tó àwọn nǹkan kan tó ń lò tẹ́wọ́n nígbà ah, nǹkan tó oníbo ló ti rí kíni àwọn kíni ti lágbára jù ẹ lọ tẹ́ bá mọ nǹkan tó ń lọ́ta sí àwọn àtọmọkùnrin àtọmọbìnrin wọ́n ti tójú bọ àwọn nǹkan tí kò yẹ kọ́ mọ̀ ẹ̀yin òbí dẹ̀ rí ẹ jókòó sílẹ̀ ẹ̀kọ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ rárá ẹ má ṣe bẹ́ẹ̀ àti ẹ̀wá mọ́bí táyé ń lọ ṣùgbọ́n àti èmi àti ẹ̀yin ibikíbi tí ọmọ wa bá wà ọlọ́run àbá wa wò ó ìbànújẹ́ ó kéré tóbi kò ní mẹ́rin ọ̀nà kankan nú wa o a ti bọ́ sínú oṣù bàbàbàbà kò ní bà wá sínú ìbànújẹ́ kò ní bà wá sọ́fọ̀ kò ní bà wá sí ìpọ́njú ẹ bẹ́ẹ̀ ni o animal ridge báyìí lọ lórí ètò ti èní fún ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà yín lọ́tún lọ́sì kò sí nǹkan náà kí lẹ́yìn ṣe tẹ́ fẹ́ ká bá yín polówó kí ni nǹkan tí ẹ̀ ń tà bó ṣé tálẹ̀ǹtì rẹ̀ ṣe ti fẹ́ fi hàn pé ó yá o ẹjọ́ mo fẹ́ gbé sórí afẹ́fẹ́ pé ẹ̀yin èèyàn ẹjọ́ ẹ bá mi jẹ ilé ìyẹn náà ti wà ẹ gbé wá a máa mọ báyìí báyìí máa báyìí báyìí polówó tó máa mìríkì a máa ń gbé sáfẹ́fẹ́ àwọn èèyàn á kó jẹ rush rush ẹ ẹ̀yin gan ẹ máa délé gbọ́ ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ lè kàn sí wa bẹ́ẹ̀ tẹ́ bá pè wá àwa náà la máa gbé a máa bá yín sọ̀rọ̀ a máa dá yín lò a máa jẹ́ yín tẹ́ bá pè wá lẹ́ẹ̀kan a dá yín lò lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ni ẹ gbé ọjà yìí wá fún ìpolówó tó bá lẹ́yìn pé ní ṣíṣe ni tòkú ni o ìṣílé ni o ìgbéyàwó ni o ìkómọ ni o wòlímọ̀ ni o gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wá sí ẹ kódà ìsọjí ìta gbangba ẹ gbé wá ṣé ká wá báyìí kọ́ báyìí ní ká gbé sáfẹ́fẹ́ káwọn èèyàn mọ̀ pé hmm, ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ó ń ṣẹlẹ̀ ó ń milẹ̀ lọ́dọ̀ yín ó ń gbaná gan-an lọ́dọ̀ yín ẹ pè wá àwa bá yín kọ́mà ẹ̀ á sọ́ dodindi á tú gbogbo ẹ̀ sáyà àwọn èèyàn á mọ̀ pé ó wà nílẹ̀ ó wà nílẹ̀ lónìí gidi níbí báyìí ẹ jẹ́ kí èmi náà débẹ̀ bẹ́ẹ̀ ni a ní máa rí báyìí lọ tẹ́ bá tẹ̀lé wa lórí gbogbo social media platform wa lórí Instagram at Orisun TV lórí Facebook at Orisun TV lórí Twitter at Orisun TV tẹ́ bá dẹ̀ pé èmi náà ni ọmọ yín ayọ̀dèjì lẹ́fẹ́ tẹ̀lé lórí facebook ògúkọ̀yà ayọ̀dèjì samuel lórí instagram àwọn kan sọ fún mi ẹni pé ẹ̀ ń ní ìṣù pẹ̀lú ẹ̀ but nísìnyí mo ti wá jẹ́ kó wà comfortable fún yín at iamayo zero nine ó tán at iamayo zero nine tẹ́lá sí èmi kankan lẹ́ máa rí ó dà ó jì mí gbàgàdàgbàgàdà ó fẹ̀ ó fẹ̀ bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ sì máa ní àǹfààní àti máa rí mi ẹ káàpìrì àti ayọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bá ṣe wá ń lọ òórùn wọn la lọ gbọ́ ẹja lọ gbọ́ on god àwọn olótùṣe lè on god ẹ mọ́mì ẹ sọ fún dáàdì pé on god on god bẹ́ẹ̀ ni àwọn wo ló ṣe àwọn DMW ni o ìgbà tí mayor kú wo ó sọ mayor kú ó kọrin sí i